orúkọ mi ni Ṣínà Àyànmí Ṣẹ́gun Olúwayọ̀mí ọmọ ọdún mẹ́rìnlá ni mí mo máa ń kọrin mo máa ń fọn fèrè mo dẹ̀ tún máa ń wé mo nífẹ̀ẹ́ láti ṣe nǹkan pẹ̀lú ọwọ́ mi ìgbà tí ìyá mi rí wọ́n introduce mi sí gèlè mo dẹ̀ kọ́ inú mi dùn láti ní gbogbo àwọn ẹ̀bùn yìí ohun tí mo fẹ́ràn jù lára àwọn òbí mi ni pé wọ́n máa ń tọ́jú mi wọ́n máa ń tọ́ mi sọ́nà wọ́n dẹ̀ tún máa ń wọ́n dẹ̀ tún máa ń support mi nínú music life mi. to love you and not So I spent all my nights in the dark and afraid. Cause I've tried to forget you, but these things just don't go away. Àwọn tí mò ń wò kọ́ ṣe ni bàbá mi àti ìyá mi, Bólú àti Fẹ́ Ṣẹ́gun Olúwayọ̀mí àti Ṣẹ́gun Olúwayọ̀mí. The reason why I look up to them as my role models is because of how they live their life, their lifestyles, especially in the godly aspect, how they they don't let their music take away their love for God so that's why they're my role models. mi ò lè sọ pé mo fẹ́ràn nǹkan ju nǹkan lọ nítorí pé àwọn méjèèjì wọ́n ní ipa tí wọ́n ń kó láyé mi ìmọ̀ràn mi fún àwọn ọmọ tó lẹ́bùn bí tèmi ni wípé kó má fi ẹ̀wù wọn pamọ́ ìmọ̀ràn mi fún àwọn ọmọ tó ń wò mí fún àwòkọ́ṣe ni wípé anything you are doing you should do it well. Thank you. orúkọ mi ni Ṣínú Ayọ̀mí Ṣẹ́gun Olúwayọ̀mí ẹ máa wo Orísun TV.